إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وترك أمته على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم رضي عن أصحابه وتابعيهم وأتباع تابعيهم والسائرين على منهجهم وهدايتهم إلى يوم النشور alákẹ́fún Allah subhanahu azza wa jal ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ orí ajẹ́jẹ́ta rẹ̀ ọlọ́mọ bó ń ṣe ńlá rẹ̀ sallallahu alaihi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ gbogbo mùsùlùmí tí ò rí ẹsẹ̀ kó lórí ìgbàgbọ́ àwọn wọ̀nyí lójú àrùn kìyàmà ọlọ́run yọ́nú sí wọn أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد خلت من قبلكم سنن فسيروا فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هذا بيان للناس وهدى وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن يمسككم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين أم حسبتم أن تدخلوا الجنة ولما ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون فقد رأيتموهم فقد رأيتموه وأنتم تنظرون لتفسير واتنا التي آيات 133 to 136 àdìsí jẹ́ta ọjọ́ tọ́ọ̀zẹ́ atúmọ̀ àwọn àyàtì wọ̀nyí fúnra wa sáti gbà kó yé wáyé kéréké ṣùgbọ́n àsìkò gbà wá láyè láti ṣàlàyé àwọn ẹ̀kọ́ kan sí kejì èyí tí a lè rí múlò nínú àwọn àyàtì náà àwa sàdéhùn fúnra wa wípé tábà tún bẹ̀rẹ̀ tẹ̀fsírì ní ìtàkọ́ṣe oníkásàlàyé àǹfààní ṣe àwọn àdúró ẹ̀kọ́ lóye bíye tí ń bẹ nù òfin ọlọ́run tí ò lẹ́kọ̀ọ́ bí àbí ń sẹ́nu kánàbí sọ tí ò láǹfààní ti ẹ̀bí àfẹ́ rí tó bá rí bẹ́ẹ̀ nínú orí tọ́lọ̀ máa ń ṣe fún mùsùlùmí òdodo tó bá ń ka Qur'an tó ń ronú sí tó gbọ́tùmọ̀ rẹ̀ yé ó ní kó lè mú àwọn ẹ̀kọ́ kan sí kejì jáde nínú àwọn àyá àti wọ̀nyẹn tí ó wúlò fóun gangan fúnra rẹ̀ àtàwọn tó bá ń bẹ láyìíká rẹ̀ tí bá ń ṣàlàyé rẹ̀ fún àkọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú àwọn àyàtì yìí one thirty three sí one thirty six anna taqwa Allah ta'ala mustalzimatun lil-maghfirah wa hatman al-maghfiratu mu'addiyatun ila dukhul jannah ó tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run òun ló máa ń ṣe ìtọrọ àforíjì ní ọ̀ranyàn fún yàn kò sí bẹ́ẹ̀ yóò ti fáyà ọlọ́run tí ò ní máa tọrọ àforíjì gbogbo ògbà tẹ bá ní ẹni tí ń rìn ìrìn gbígbà wípé kìí ṣẹlẹ́ṣẹ̀ ń sọ̀rọ̀ gbígbà wípé kò ní bí ó kù sí àti mọ̀ wípé ibi tíbẹ̀ ọlọ́run mọ lẹ́mìí ẹnìyẹn tíbẹ̀ ọlọ́run bá jókòó sẹ́ni yẹn dáadáa gbogbo ìgbà ni ó máa ríra rẹ̀ ìmọ̀ nìkan sọ̀rọ̀ ń nínú kó máa rí wípé òun ṣàṣe ètò níbi ìwọ ọlọ́run ọba àbí òun ti ẹ̀jẹ̀ ní ti ń yapa òfin ọlọ́run ìkíní kejì yatatallabu minna al-istighfara min Allah azza wa jalla ó rí kwaya ká máa tọrọ àforíjì ní gbogbo ìgbà ibi tá a ti rí léyìí ni bàtọ́lọ̀ ń sọ wípé wasari'u ila maghfiratin min rabbikum wa jannatin 'arduha as-samawati wal-ardu 'iddat lil-muttaqin gbogbo ẹni tó bá páyà ọlọ́run láyé istikfaro ní wọ́n náà rẹ̀ máa tọrọ àforíjì gbogbo ìgbà wal istikfaru babu sa'ada báàbù ẹ̀ sàáàdà ìmọ̀ tọrọ àforíjì yìí lẹ̀kún oríire nìyẹn وفيها أن من صفات المتقين الإنفاق في المنشط والمكره وكظم الغيظ والعفو عن زلات الناس وهذا من مقامات الإحسان bẹ́ẹ̀ bá ti ń wọ́n lọ ní aláforíjìn ó dọ̀rọ̀ àyàn kí àforíjìn yẹn tọ́lọ̀ bá ti ṣe fún yàn kó tí yàn wọ́n náà bàjẹ́ jẹ́nà toríkù sẹ́yìn tí ó dá lè jẹ́ náà wọ̀ ìlànà yàkó náà مغفور له مغفورا له ومعفوا عنه هو المستحق لدخول الجنة ẹ̀ńtọ́nà bá ti ṣàforíjì fún ẹ̀ńtọ́nà bá ti yáfẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún òun ni niu lẹ́tọ̀ọ́ kó wà àlùjánnà nínú àwọn ẹ̀kọ́ yẹn ni wípé nínú àwọn òrùjẹ́ tó bẹ̀rù ọlọ́run wọn a máa náwó nára filmẹ́ńṣọ́pì wàlmẹ́kìrọ̀ àti ìgbà tí ara wọn yá gágágá ni tó wọ́n yẹn pọ̀ lọ́wọ́ wọn wọn nà wàlmẹ́kìrọ̀ ìgbà tó wọ́n yẹn náà sáfẹ́ lọ́wọ́ wọn tó ti pé gan máa wọ́n máa ibi tó bá ṣe ń ná ma ń nà ma kò ní káàkiri inú àdúgbò màdídà ń bẹ lọ́wọ́ ló sànà fún yín kí wàhálà yín rárá kódà bó ṣe pé ní tó kù náà ni wípé ẹnu yóò nà bó ku ọ̀rọ̀ ẹnu yóò nà fún wa ẹ ṣe pẹ̀lú mi lọ́ọ̀tún mú wàhálà jù báyìí lọ ìgbà yìí náà ló dàbí nǹkan lọ́wọ́ bẹ́ẹ̀ náà láṣìírí yóò ìgbà tára rẹ̀ yá gágá tó lè na tó pọ̀ lọ́wọ́ ìyẹn ó tún wá wà mọ́ tásùdàn kó jẹ́ ẹni tí ó wà ẹkọ́nọ́míkà mùsùlùmí ń so lówó ẹni tí ò ní làákà yìí kódà tí ẹni jẹ́ mọ́tì bílọ́níà ní mùsùlùmí yóò máa gbé gègé lówó tí bá náà yóò sì máa wẹ́yìn tí máa náwó lára ẹ̀kọ́ ìsìn mọ́ṣáláṣí ní owó kò sí lára pé àbí wàhálà rẹ ti pọ̀ jùlọ ló wá gbélé tí wàhálà rẹ wá pọ̀ bẹ́ẹ̀ náà náà náà náà. wọ́n sáré fẹ́ fi kó àdùn ẹ̀yà fọ́tò mọ́sálásí ọ̀hún tẹ̀ sẹ́yìn rẹ̀ sí kí ni. àwọn ọmọ orú kàtà ẹlẹ́fẹ́ fowó náà tọ́jú ẹ̀jẹ̀ ìrókọ wọn. ṣẹ́bọ́n fojú tó ìrún kíkẹ́ ẹ̀tọ́ kí ìgbò tó ti hájì fojú tó hájì rẹ̀ tó ṣe so owó tó ń lọ́sí ọ̀nà náà gbọ́dọ̀ fojú tó kó mọ̀ pé ọmọ ìdáyẹn gbogbo wa kó wá jẹ wò kó wẹ̀yìn rẹ̀ bákan náà lára àwọn òyìn àwọn tí bẹ̀rù ọlọ́run káwọ́sùn lọ họ́yè ìmọ̀ gbébinú mi ìgbébinú jẹ téèyàn sì ṣàmójúkò níbi àwọn kùdìẹ̀kùdìẹ̀ táwọn èèyàn ń ṣe fún yàn asọ̀rí ìdáadáa níjọ́ náà oore ọlọ́run sì parí lára ìdá àgbàtí lálámójúkò lára nǹkan méjì ya'fu 'an zallati an-nas wàyẹ́ẹ̀fù wà lè sàánà kí hí ìlànà méjèèjì ẹmọ̀ rọ̀ pé lára tó bá bẹ̀rù ọlọ́run yóò mọ̀ lámojú kó kó níbi aburú táwọn èèyàn ń ṣe fún ó ti mọ̀ wá lámojú kó kó níbi dáadáa tó ṣe fáwọn èèyàn kò ní jẹ́ ni tí ó mọ ṣèrègún lórí oore tí bá ń ṣe fáwọn èèyàn ẹ ti ẹ ti ṣèrègún kò gbàgbé nìyẹn tẹ́bá ti wáyé tó lóhùn lẹ́mìí àforíjì kò gbàgbé arúgbó wọn ṣe fún nìyẹn ìkíní kejì ẹsẹ̀ wà mọ́ lówà bí gidi muslim ṣe á ah, ó sáré ọ̀fun mi lè gbàgbé láyéláyé kí ló gbàgbé kí ló lè gbàgbé kí ló lè mọ́ mú gbàgbé kò fẹ́ rán ọrọ̀ àgbẹ̀ tẹ́bá tẹ́ sí èyí gbàgbé arúgbó máa ṣe fún yóò padà rán ọrọ̀ nìyẹn yóò rìvẹ́ǹtì á mi lè gbàgbé ní bó ń ṣe ọlọ́run bá lámojú kò ní kárí nǹkan lẹ́gbẹ̀ẹ́ kárí nǹkan tó jì náà bákan náà èyàn tún lámojú kò bí dára tó ti fáwọn èèyàn torí tó bá lè lámojú kò dára tó ti fáwọn èèyàn náà ò torí mélòó náà àwọn èèyàn ní fún ti dáadáa tán ilé ìwọ náà wà náà ń ìwọ yìí yíyọ mi epo mi ọ <laughs> bá nìyẹn àbí tó bá játa ni tó jẹ epo tó jẹ ṣé ò jẹ kọrí ẹ láìpẹ́ ò jẹ kọrí ni tó jẹ epo tó jẹ tó játa a àdàbí àdàbí ò dáa wọ́n náà sí àwọn èèyàn náà ẹ̀kẹ̀mẹ́ tó sì wọ́n náà lórí náà tó ráfà láti san padà kúrú gbogbo ọlọmọ afẹ́tọ́nà òdá sókè ìpè ìlú ìwẹ̀ èèyàn tí wọ́n ti dá ọ síbẹ̀ náà ìsánà ìsánà ìsánà ìsánà èèyàn lẹ́lẹ̀ yóò máa jẹ́ ìsánà ìsánà tó bá rí bẹ́ẹ̀ ká mọ́ wà ìmọ̀ lámójú àwọn èèyàn ká ní kún wa wa eléyìí jẹ́ ipò kan náà àwọn ipò ńláńlá tí ń bẹ fún ìsìn ọlọ́run ọba pẹ̀lú òótọ́ mẹ́kọ̀ọ́mẹ́tì lè ṣàn àwọn kan nínú ìjọsìn tiwọn láwọn náà pèrè àwọn mùsùlùmí mùkádàmù ń bẹ ṣéwù ń bẹ kìnnìkan ń bẹ ó yóò di nújàbá núkọ̀bá bẹ bùbá yóò wá di iná yóò wá di ẹ̀yà di gáúsù èyí tí ọlọ́run fi kọ́ wa nú ẹ̀sìn tánà bí fi rè wá nínú súnà rẹ̀ ìhsánù lùpín péyàn mọ́ ọlọ́run kò sí gáúsù kò sí mùkọ́dámù kò sí mùkọ́dánà kò sí khalifa kò sí àlégbà kò sí ṣéwù kò sí ṣéégè gbogbo ẹ̀wọ̀ sí èyí tí ń bẹ ìmà yakuna musliman aw mu'minan aw muhsina kò jù mẹ́rẹ̀ẹ́ta yẹn lọ gbogbo ìkẹyìn rọ yẹn <laughs> lọ́lù àwọn náà máa ń lo ẹ̀rí o gbogbo tá a kó lẹ̀ àwọn náà tó wẹ̀ ìwà ohun tiwọn náà yóò wá dàrú mọ́ kó mọ̀kan lójú wá ní àhà ah, ah, èwo láti ẹ̀fẹ́ ṣe báyìí gan ní gbogbo ẹ̀ báyìí nìyí ṣé tún fi ní ká ṣe làbí sún náà wọ́n <laughs> lè sún fi o ànábì èso ń sún fi o kò gbọ́wọ́ lọ́wọ́ jùbírí kò sì gbẹ́sẹ̀ lọ́wọ́ mi kàáyé àwọn bá kiri ò tẹ́lọ fún wájú ànábì ọmọrù náà gbàgbá yàtọ̀ lé gbé sàtìkiri yàwó àìsà radiyallahu anha wọ́n lójú ọlọ́run fi láyé lẹ́ta ọkùnrin kan wọ́n ní wọ́n káyà kan létí rẹ̀ láàrin ìjà wọ́n ka iná lẹ́dí iná takọ́ ìdá mẹ́sàmùtọ́ ìfúnmínà ṣàìtọ́ ìfẹ́kẹ̀rọ fàìdáwọn mùsùlùmí ní sọ́tìlà àrọ́f wọ́n ló bá ronú nípa àyà yìí ó ṣe dákú nìyẹn ló bá mẹ́mi lọ́rán gbọ́dán wọ́n sọ fún ìyàwó ìyàwó ní ojú ayé wa náà wọ́n sọ kùránà kalẹ̀ àwa yìí dákú ànábì ké fún wa kò dákú rí àwọn náà ń ké lẹ́nu rẹ̀ àdákú rí pàápín ẹ̀ á sùn ẹkún á sì forí kanlẹ̀ fọlọ́hùn àmọ́ká wa dágbá wa mẹ́mìí ọ̀sẹ̀lẹ̀ tá ń sọ yìí ó ti lé ní ẹgbẹ̀rún kan ọdún irinwó mọ̀tẹ́ ìkàlákà wa mẹ́mìí lé ní àná ó láwọn kan náà jọ́ kìnnà ẹ̀tọ́ láwọn mẹ́mìí ṣùgbọ́n ìyàwó àná ìkíni tó sọ nǹkan ṣe ni o ẹ̀yà abomi ti tútù sí lórí kó tají kẹ fún lóúnjẹ kó jẹun kò sí ní táà ń gbọ́ ní òfin ọlọ́run téèyàn wà gbọ́dọ̀ àní ẹ̀ ò ń bẹ̀rù náà ní iná iná iná iná iná iná iná iná tó wàá ju wí tí ó dọ̀kú kò sí kò sí nínú kó ṣe wípé ebi ti ń pa tẹ́lẹ̀ kìí ṣe àwàdà o wallahi rabbil káwà kìí ṣe àwàdà ebi ti panú kó tó wá bí síkìrì ikú ti fẹ́lẹ́ wọ́n wá ní kó máa ṣe láìláì láìláì lọ́wọ́ tó máa gbáyà láìláì tó bá ń kẹ̀kẹ́ bu àyà sẹ́wọ̀n pé kí n tó padà tẹ́lẹ̀ yóò dákú nǹkan ẹ máa ń jọ bí àwàdà kì í ṣàwàdà ìwọ dán wò kébí máa pa ọ́ kó wá sí láìláì mọ́lẹ̀ Islam àmọ́ mẹ́mì ẹ̀mí balẹ̀ ń fẹ́mi ànábì lẹ́mí àbí tọ́lọ́ lẹ́mí àbí Jibril ẹ̀ẹ́dẹ́gbà lẹ́yìn mẹ́mi ń súnà téèyàn bá súnmọ́ lọ ó lè mẹ́mi ah! àìmẹ́mi o pàtó téèyàn súnmọ́ lọ jù láyé àníyàn tìlà ìlànà òrùtábàtì ní ẹ̀sán kó dépò pé ń sin ọlọ́run ọba kò rí nkẹ́kẹ́ ní láti sìn mọ́ nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà nìkan ní sìn kò sì máa rí ọlọ́ọ̀ lára gbogbo nǹkan àwọn súnfì nìyẹn kò rọ́ ọlọ́ọ̀ lára gbogbo nǹkan òfin ọlọ́ọ̀ ló rí lára gbogbo nǹkan kò rí ọlọ́run lára igi kókò ní ọlọ́run ní tó ń rí láago nǹkan ni wípé ilé tí mo tẹ̀ rẹ́ǹtì yìí kí ló fi ọlọ́run tọ́lọ́ fi ní tó ti lò ó àwọn tí mo bá ń bẹ̀ ìṣùnú ń bẹ́nu wọn ìṣùnú ò sínú wọn bó ní pè bá wọn lò òfin ọlọ́run yóò mọ rí lára gbogbo nǹkan kì í sọ ọlọ́run yóò mọ rí òun náà ní jẹ́ pé ta'budu rabbaka ka'annaka tarahu wa lam takun tarahu fa كذلك أن المتقي والمحسن والمحسن والمتقي ní ẹ̀kọ́ tá من tó rí nínú àwọn àyà tí wọ́n rí ni wípé ẹni tí ń páyà ọlọ́run ọba náà ni olùṣe dáadáa olùṣe dáadáa sì lẹni tí ń páyà ọlọ́run kò ṣeé ṣe kó bẹ̀rù ọlọ́run kó mọ̀ jẹ́njú mọ̀ ṣiṣẹ́ rẹ̀ kò ṣeé ṣe kó o jẹ́njú ṣiṣẹ́ rẹ̀ kó mọ̀ jẹ́njú bẹ̀rù ọlọ́run tí kìíní kejì bá ti takora wọn nǹkan ti wọ́ láti ibi tó ti bẹ̀kọ́ rírè Ah, ẹni rẹ ni o kò sí gbogbo ẹ̀ ní máa ń ṣe dáadáa sí àmọ́ ẹ̀ bọ̀gún àfẹsẹ̀ ni rẹ̀ ní bóòsà àfẹsẹ̀ ni rẹ̀ a kọ́lá kò sẹ́ni tó lè lọlé rẹ̀ tó sun ẹkún lọlé rẹ̀ láyé ẹ̀ní ló padà bá jáde nítorí jẹ́ ní rere àmọ́ kì í kírun فلذلك الكافر حتى ولو كان سخيا جوادا ليس متقيا kèfèrí bó ti wù kó lóun tọrẹ tó gbogbo èèyàn ló ń bùn ní nǹkan tó tí ò bá ti sin lọ́wọ́n bá kìí sẹ́ni rẹ̀ kìí sẹ́ni rẹ̀ o ṣe ọlọ́run ròyìn àbújá lì pé ń fa hun ròyìn rẹ̀ bí èèyàn ó ṣe wá gbèrò náà gbogbo dáadáa ní ìṣe báwọn èèyàn bàbá ọ̀jọ̀gbọ́n tó yìí rẹ̀ pé jù náà kò rẹ́ yìí Abu Hakam ní lókọ rẹ̀ ní Abu Hakam ìgbà tó lọ́n sọ ọgbọ́n rẹ̀ dágọ̀ tán àná ìbá sọ di Abu Jahal bàbá òmùgọ̀ bàbá aláìmọ̀tán Abu Jahal yẹn ló wá kọ́mọ̀dé yẹn lómi òmùgọ̀ tẹ̀ ń jó ó ti kọ́ jẹ́ kan rí tó gbádùn lóko tó yàtọ̀ sí Abu Jahal torí ó nílà ká ìdèbí wípé gbogbo àwọn àgbà kò yéṣu bá ní bá fẹ́ sọ̀rọ̀ mọ́mọ́dù rè ìyẹn ní sùúrù ní dẹ́rẹ́gbẹ̀gbà yí ọmọ yẹn gbọ́n ẹja mú níbi wọ́n bá sì lo ọgbọ́n òun sì rà nẹ́bí mú mọ́lẹ̀ síbẹ̀ múgbàjọ́ dogun bá jẹ́ tọ́lọ̀ fọ́yẹ̀ yẹ́gbò àwọn ìwà wá para lọ́dọ̀ àwọn kòrèṣí Abu Hakam yín ó ti di Abu Jahlin Abu Hakam gbogbo ète rẹ̀ ọgbọ́n rẹ̀ tẹ́ yálò lógun bá jẹ́ ọlọ́run kan àbí òkan lábùkù eh, kò jẹ́ Abu Hakam mọ́ Abu Jahlin ẹni rẹ̀ ni náà ó níwà rẹ̀ ó ti dára sáwọn múgbàjọ́ òdọ́lọ́wọ́ bá náà ó dẹni náà so mùsùlùmí má jẹ́ kí wọ́n tàn ọ́ wọ́n máa sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ náà gbogbo àwọn ènìyàn máa sanwó wáìkì wọn àmọ́ sùúrù máa sanwó wáìkì wọn àwọn ọmọ òrukàn ẹ má sọ wípé kìí ṣẹni ọlọ́run kìí ṣẹni ọlọ́run ẹni èèyàn nílé ọlọ́run sì ń jẹ ẹ̀dá gún ọlọ́run bó fún ní láàdá ẹ̀san rẹ̀ láyé kódà bí mùsùlùmí bá ro aburú rò ọlọ́run nígbà fún mùsùlùmí yẹn lórí ẹ̀ bẹ́ẹ̀ tí mùsùlùmí bá rọ aburú òkè ìṣèlú tí wúlò fáwọn èèyàn tó wúlò fáwọn èèyàn tí ṣe pé mùsùlùmí rọ aburú látara wípé ìwúlò fáwọn èèyàn yẹn ó padà wípé ń fi owó rẹ àti agbára àti àṣẹ rẹ ní fi ní mùsùlùmí lára gba agbára yìí lọ́wọ́ gba owó àti yẹn lọ́wọ́ tó bá personal grand ni ọlọ́run gbára mùsùlùmí yẹn lórí ẹ̀ wàlàyé ọ̀gbìn mọ̀rọ̀ bùkà fàhàdà ló wà ẹ̀dá kan àmọ́ tẹ́ ń kú à yóò báyọ̀ ọlọ́run bá pàdé ní oṣù bá kú lórí ìṣúra náà أن كون المرء تقيا لا يمنعه من الوقوع في الفاحشة أو ظلم النفس لكنه تذكر مستغفرا لذنوبه غير مصيرا عليها غير مصير عليها tí a bá jẹ́ ẹni tí ń páyà ọlọ́run ọba ìyẹn ní tó mọ̀mọ́ kó sínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ ńgbà mi a sọ dáadáa níjẹta yẹn àti ètí ọlọ́run ọba lo ó tún wùwà báyìí ó lè wáyé bọ́mọ ẹ̀dá ó dà múkà nàbì náà wá sallallahu alaihi wasallam ṣùgbọ́n yàtọ̀ sí ń bẹ láàárín ẹni ọlọ́run tó kó sínú ẹ̀ṣẹ̀ àbí ìkó sínú ẹ̀ṣẹ̀ ẹni ọlọ́run àti ìkó sínú ẹ̀ṣẹ̀ ẹni tó jọ́ta ọlọ́run èyí tó jẹ́ ọlọ́run yẹn kíákíá yóò rántí ibi tó kù sí yóò lọ́rùn yóò àmẹ́yìí tó jẹ́ ní fèsù wọn ó tẹ̀ rí ẹ̀sẹ̀ yẹn ní ìlú pé sẹ̀yìn ayé gidi nìyẹn nàbí ti já rí yẹn gbọ́nú àdéṣe rẹ̀ ó ní àlùmọ́ omi ní òdodo yóò rí ẹ̀sẹ̀ gẹ́gẹ́ bí òkè tó fẹ́ wólu mọ́lẹ̀ tó fẹ́ pa gẹ́gẹ́ bí wọn sáfẹ́sẹ̀ ní mẹsàdínmù náà fẹ́ wọn ó rí ẹ̀sẹ̀ gẹ́gẹ́ bí eṣinṣin tó balẹ̀ lórí mú tó ń fọwọ́ gbọ́n tàbí tí wọn fẹ̀fẹ̀ ṣeré lè lójú níbi wá sí bẹ́ẹ̀ lọ ẹ̀yìn ni ó máa rín gbogbo ìgbìní kan ìjà ọlọ́run ní ọkàn máa rẹ́yìn tó bá fẹ́ rẹ̀ jẹ́ ìwà ní àfáàyàn ló dálé náà wà láì sí ìwà pọ̀ ó kú bọ́lọ̀ bá fẹ́ ro dáadáa ro wo ni wá sí nìkan mi lẹ́mì ó yà yóò mọ̀ gbọ́ wà sí àti ń sún ń bí ọgbẹ́ lura wọn kò sì nílò أن الله تعالى هو الغفور غافر الذنب ní ọ̀gọ́dá àtòrí kọ́ ní ẹ̀pẹ́ tí máa ń forí jìyàn lọ́lọ́run òun lọ́ba tí máa ń forí jìn ẹ̀dá àìwá ká bòròbòrò níta níwájú àwọn jẹ̀mọ́ mọ́ṣáláṣí bí àwọn tọ̀hún wọ́n láwọn ṣe ṣe testimony àbí confession ṣé confession ni àbí confession náà ni nílùú jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àìsínú ẹ̀sìn gbogbo irú abúrú yòówù ọlọ́run bò wá láti rí púpọ̀ sáà ti sunkún sọ́lọ́run ọba ọlọ́run ní kọ́kọ́ èyí tó bá jẹ́ ọmọ ẹ̀dá ẹ̀ ti ń bẹ lọ́wọ́ ẹ wá rí kó fún ló bá parí kó àwọn mọ́sálásí jímọ̀ ọjọ́ jímọ̀ ìmáàmù tọ̀ lọ́rọ̀ mi dé dóní yí o mo máa sọ ẹkú kí ló dé mo pààyàn kan lánàá mo pa ń jẹta mo máa ra ní oṣù ògùn owó wọn ò rán tẹ́kọ̀ọ́ kà ẹ̀jẹ̀ jẹ́ kọ́kọ́ jù láyé gbogbo tó bá wù kí nǹkan já lẹ́sẹ̀ lé nìyí yóò ti láwọn nǹkan tí wọ́n ti dáta sí kejì rẹ̀ rí àwọn kan náà akọ́jọ́ ọ̀kọ́ fẹ́ rú ẹ̀ so nítorí kù kájà sí nǹkan méjì ni pinnu ọkàn pò ní débẹ̀ mọ́ ẹni tó bá sí ìtẹ̀ tó jẹ mọ́ wọ tèèyàn lọ́nyíjú ara rẹ lọ́dọ̀ rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ anal jazaa min jinsil amali fàtàhàkọ̀ alòtàkọ̀ التقوى dòkólà الجنة خالدين فيها. fiha ó ní wípé ẹ̀sán tẹ́lá ó gbà láyé bí ìgbésẹ̀ tó bá ti náà ló gbẹ̀sán rẹ̀ ìgbésẹ̀ tó bá ti nínú gba ẹ̀sán rẹ̀ olóòwò tó ti ti sáwọn tó máa bẹ̀rù ọlọ́run wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n gbẹ̀sán kan wà lìjẹ́nà kan ti gbére sínú ẹ̀ tó ní wọ́n ti sáà lìjẹ́nà yẹn sínú àwọn àfa wa à ń bẹ ní ilé ẹ̀kọ́ àwọn tí ní sàwùdí a ní níwájú haram ní ìwárán bí haram ti maka ní àbí ti madina ni àwọn ń bẹ níwájú mọ́ṣáláṣí yẹn tí àfa àwọn kọ́ àwọn lẹ́kọ̀ọ́ bàbá àsọmọ kan wọ́n wá rìn níwájú ibi tí àwọn jókòó sí àtàfà àwọn tí ìgbà bí bàbá yẹn ń bọ ọmọ ẹ wípé wọn ló mọ lọ lé kéwù lápèjúwe táwọn ló máa ń lé ọmọ sílé tó ń pè ò fẹ́ kéwù ni. bẹ́ẹ̀ tó yẹ láti inú ilé ni bàbá yẹn ti ń gbé jáde nàbí ànímọ̀ lọ pàṣẹ ìtàn délé kéw látòjúwe so wọ́n wá bára wọn jàjà yẹn dé ọ̀gangan ibi táwọn jókòó sí àtàwọn ọmọ àti àfa àwọn ọmọ yẹn kẹ́yìn ju bàrà sẹ́yìn báyìí ó kàn fọ́ àbáyé nígbà tí mi nígbà pé kí ni wàhálà àbọ̀ nínú ìké àtàwọn àti àfa àwọn báwọn ti pọ̀ tó náà ọmọ tó ọmọ nàìjíríà ọmọ láwá gbogbo náà wọ́n wà bẹ́ẹ̀ gbogbo àwọn sí àwọn bọ́dà àwọn ọmọ pé bàbá àti ọmọ ni ṣùgbọ́n àtàwọn pé bàbá àgbàlagbà lélẹ̀ ọmọ ìyọmọ ìṣeré ni bóòlù ọmọ yóò ṣe wá ní ẹ̀kọ́ débi kó máa dàgbàlagbà ní etí láìsí ẹ̀mọ́ pé bàbá ti ṣe ẹ̀ ní gbogbo àwọn wá nígbà pé kíyàn fẹ́ rọ́ọ̀ṣì ọmọ pé wọ́n fẹ́ bọ́ ọmọ yẹn mọ́lẹ̀ láti bọ́ ọmọ yẹn gún bàbá yẹn náà ẹni sòrò ẹ filẹ̀ bàbá yẹn wá dákẹ́ ó wá sọ fáwọn ọ̀gá yẹn pé déédéé bí tí bàbá òun náà mú un dé ń jò níyì nígbà tó fẹ́ lọ lé kí ó tó ń gbà bá ọ̀dẹ́ súnmẹ́nu wọ́lọ́ọ̀sì bá sáwà máa ń sọ fún wa nìyẹn ìdí òun rántí dáadáa fi bí náà ní jọ́kì kí ó tó ń fẹ́ ilé ọmọ ẹlọ́lẹ́gbọ́ lọ kí òun náà kí níbẹ̀rẹ̀ ayé òun torí bàbá òun ìbí náà lòun ti gbá bàbá òun létí ó dàbí àyà yìí ní tó jẹ mọ́ra àyìn jẹ́ ni wọ́n ń fún wa ń kí oúnjẹ náà fi mú mọ́rọ̀ ẹ̀rọ náà bá fi máa ń da wákàlá Yorùbá èèyàn kí n bàlúbọ̀ sàá kó wẹ̀ fọ́ ẹ̀gbìn dáadáa èèyàn kí n bàlúbọ̀ sàá kó wẹ̀ ẹ̀gbìn dáadáa kò pọ́sibù láyé ọlọ́run ti àwọn ló wà fẹ́ <laughs> ìwà wù ẹ̀fọ́ ọlọ́run lè ṣe àmọ́ kò ní í ṣe kí ẹni yẹn wà lùjẹ́ náà kó máa ṣe iṣẹ́ bẹ́ẹ̀ ni èyí tí ò ní í إثبات قاعدة الجر والتعديل عند الآية ونعم أجر العاملين inú ẹ̀kọ́ sáàtùn ní kọ́ nínú àwọn àyáàtì wọ̀nyí ọlọ́run bá establish principle aljarh wa ta'jil disparaging التعديل authentication nínú ìmọ̀ hadith àwọn kò ní kanáà aljarh àlìjárò ni ká pààyàn lọ́gbẹ́ ìsáàrùn ọ̀gbọ́n yẹn ń gbé ká criticize ẹni yẹn torí àwọn ìwà kan tí ò dá tó wà lára rẹ̀ tí ẹ̀ ń bá jẹ́ kan náà tí máa ń gba ìmọ̀ àdìsí wa nínú àwọn tí ń gbà máa àdìsí wa tó bá ti pé irọ́ ń bẹ nínú ìsẹ̀mí ẹ̀ àbí bíbí à ń bẹ nínú ìjọsìn ẹ̀ àbóníwà kan lára tó takò ìwà àwọn àfọwọ́ ti járò yẹn ni pé wọ́n sá lọ́gbẹ́ pé àdìsí rẹ̀ ò ń ṣe bídíà ẹ máa ń tètè máa yàn oníjàrá tàdín òun ni ká sọ dáadáa nípa èèyàn pẹ̀lú tó dúró déédéé yìí tó ń bẹ́ẹ̀ ní ẹ̀sìn gbàǹkan tó wá délé ní wá ní kò sí tó jẹ́ mẹ́jàrá tàbí àbẹ́ni eré òsì mọ́ tóbi tó bá ń síyàn nípa ìnáà lèyìn ó sọ bó lẹ́sìn mọ́ lágbájá sí á èmi o mo ṣe mọ̀ sí ah, alhamdulillah ń kírun dédé ó sì ń gbáwẹ̀ ara ah, mi ìfẹ́ ẹgbọ́ kan ní báyàn jà ó ti níyàwó lọ́mọ nílé a sì súnmọ́ra wa ìyàwó rẹ̀ ò tí ì kọ̀m̀pé fún mi rí pé kìí tẹ̀kọ̀ àwọn ọmọ rẹ̀ náà wò tàbí ìtẹ́yìn mọ̀ nípa ẹni yẹn lèèyàn sọ yẹn káwá níwẹ̀ òsì mọ́ láyé ah, bóòlù ẹsẹ̀ mẹ́ni yìí sí mo mọ̀ díẹ̀ babalá wa ń bí báyìí ọtí ò mọ̀rùn lẹ́nu rẹ̀ ní kula kò lè mọ̀ ìdìmútì kódà owó tà ń dánú ẹgbẹ́ alájọsẹ́kù wa níbi iṣẹ́ ìmọ̀ ń jẹ́ ajé òní sọ fún wa kó ń lò ẹnìkan kò yẹ sọ bẹ́ẹ̀ bó láti sọ bó láti sọ láti rí àti rí kíni wà rẹ̀ wà sí bẹ́ lára rẹ̀ ni. ó sì nígbà míì tọ́gà bá ń bá wa sọ̀rọ̀ ní ọ́fíìsì bí kó máa kẹjú mọ́gà kó máa kàkà mọ́gà nígbà tó rú wọn náà kò yẹ kí ẹ gbé kalẹ̀ bẹ́ẹ̀ mo láti gbé kalẹ̀ ádáwọ̀ jára ní tó wọ̀n sáwọn nìyẹn bóyá tó bá wá dé bóyá kì í rúdù sáwọn èèyàn ta àwọn ibi iṣẹ́ ó máa ń sáwọn so yìí ló sẹ̀mí ayé wa náà ó wà tó ká afẹ́bẹ̀ẹ́sẹ̀ ọlọ́ọ̀bá jẹ́ nìyẹn tí èyàn sì jẹ́ ní ire tí èyàn àmọ̀ táwọn tó gbé ní tó wọ̀n sí ní nípa aláma yìí o á kò sẹ́ni tí ò níbi tó kù sí àmọ́ ìwà tẹ́ ní bóyá ń wù yìí ní ìmọ̀mọ́rú wà yìí tàbí nìyẹn sọlọ́ ọba gan ó ń lo ìfẹ́sí yẹn ló fi ní ní ìmọ̀ ájúrò làmìlì nígbà tó parí àlámẹ̀rí àwọn ẹni ire tó ní á wọ́n dà la àwọn ẹni wọ̀nyí ẹni ire ni wọ́n ẹ̀sán ẹni ire làfẹ́ wọn ọlọ́run náà tún ṣe mistake هذا هو التعديل الله àdálà àwọn mùtẹ̀kì ó recommend ìlànà wọn ó praise ni ó yìn wọn bí ó sì máa lọ gbére ní ìdálẹ́kì àmìyèdè torí ìpìlẹ̀ tí ń jẹ́ ìfòdodo múlẹ̀ náà ni kí ẹ sọ dáadáa nípa ẹni òdodo kẹ́ ìsọ aburú kí ẹ ríra ẹ láburú aburú kí ẹ ríra aburú ẹ sọ kẹ́lẹ́ ìmọ̀ lè kó sínú aburú yẹn sódà tó onínàbúrò náà ti ẹ̀ lè padà ronú kò fàbúrú yẹn lẹ̀ mọ́tẹ́ máa ń wà burú tẹ́lẹ̀ ẹlẹ́ni eré náà là ń ṣe lórílẹ̀-èdè wa ẹ̀ so sanwó àbí ò sanwó yẹ wá púpọ̀ àbí ò wá báyìí àwọn èṣù lẹ́ni eré àwọn lẹ́ni darí àwùjọ ọlọ́run ṣàánú wa so gbẹ́ni tí bá ti ń sako kọ́ ẹ̀dà tó jẹ́ wọ̀ tàbí ìmọ̀ ìyẹ̀kùnú jẹ́ ìlànà ìmúrì dín àwọn ọmọ náà fi kọ́ ni inú kó jẹ́ tó jẹ́ aláìmọ̀ kan òfin ẹ̀sìn àbí kó jẹ́ mùnáfìkì nítorí fi ń takò ní kóun náà ti so mọ́ àwọn kan nínú àwọn èèyàn tó mọ̀ pé bóun ti so mọ́ wọ̀nyí tí wọn sì dá tẹ́bá ti di bẹ́ẹ̀ ń sáwọn lọ́gbẹ́ ọgbẹ́ yẹn náà wọ́n kan òun náà ah, yóò wá fẹ́ dìfẹ́ǹdì àwọn èèyàn ara ẹ mọ́ sọ wípé príncipù yẹn àsìkò yà lè lò ó tẹ́bá lọ wádìí ẹ̀ dáadáa nínú àwọn tẹ́ ń ta ọfà wípé tí wọ́n ń ṣe òdá sí òun náà ti gbàgbé kan sí kejì so mọ́ wọn. so ìyẹn mo ti mọ sọ àyùntí ìyẹn yìí ṣe problem tí èèyàn bá jẹun tó jòrò tí èèyàn bá jẹun tí ó bẹ̀rù ọlọ́run èèyàn wà tí ò da ṣùgbọ́n àwọn ẹ̀ka ń pààyàn pọ̀ ní ìfèsì ìtayé kò túnbọ̀ kí èèyàn á dìfẹ́ǹdì aburú ẹ̀ á ah, èmi náà mọ̀ pé ó ń wù á máa bá sọ pé kó mọ́ kó mọ́ wù má ṣùgbọ́n yóò dòdò pé ẹ má kìí jáde ẹ̀ mọ́ náà tòkẹ́ ti bàjẹ́ ìwọ ni wọ́n ń bá ṣe ìwọ ni wọ́n ní lẹ́nu nígbà tí ń sọ náà mọ̀ pé ń wù ń wà súnmọ́ kó ṣe wà sí fún táwọn bá ti jẹ́jẹ́ níta wọ́n sọ báyìí nípa yín o àwọn tó sì sọ ọ́kùnrin náà fi bínú yín ẹ̀yin náà níwà yẹn lára lóòótọ́ ẹ kò ń bi ìwà yẹn gan rí èmi gan lára wọ́n sì ń kó wa papọ̀ kódà mọ́lẹ̀ wọ́n ń kó wa papọ̀ ẹ àárín yẹn ẹ̀bá túnṣe àmọ́ kí ọ̀nà tó wá dúndù wípé àwọn ẹ̀mọ́ sọ pé kí n ṣe òdáná di náà ti di so nǹkan yìí ń bẹ ẹ̀sìn wa a sì lè yọkó náà ọ̀nà من أيام داولها بين الناس وليعلم الله وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداً يرزق الله الذين آمنوا ويمحق الكافرين أم حسبتم أن تدخلوا الجنة ولا لقد كنتم تمنون الموت من قبل أن من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم وأنتم تنظرون. نعم آياته ó bẹ̀rẹ̀ láti one twenty seven sí one forty three tí ń lọ bí àyàtì méje pẹ̀lú bí ọjọ́ ti lọ pẹ̀lú ògo ọlọ́run yóò jẹ́ ọ̀la tó ṣe àlàyé rẹ̀ insha Allah àti àwọn ẹ̀kọ́ tí ó bá rọ̀ mọ́ ẹnu wọn bá ṣubú tó kù ta ní àfilẹ̀ fún ìbéèrè àti dáhùn ajá sí pé tafsiru wa tọ̀sán yìí ẹ̀kọ́ tó rọ̀ mọ́ àyà ti ti jẹta òun la ṣe àlàyé ẹ̀ albarka nu qur'an àti hidaya rẹ̀ ṣùmọ́lẹ̀ rẹ̀ ọlọ́mọsá fún gbogbo wa la ilaha illallah subhanaka walhamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk